pọ́tébù ọlọ́run máa ṣẹ́gun fún pọ́tébù pọ́tébù I don't even know iṣẹ́ ká sọ pé àjẹ́ ló wà nídìí ọ̀rọ̀ pọ́tébù ni àbí ara pọ́tébù ni ò balẹ̀ ẹ wo jíwa gan ni bó ṣe lọ fi lásìdẹ́ǹtì ẹ wo jíwa gan ni bó ṣe ṣe right off pọ́tébù you need to get closer to God you need to get closer to God because igbó tó o mu èmi ò rò pé èmi ò mọ̀ bóyá igbó ń pa wọ́n bí ọtí mi ò mọ̀ bóyá igbó ń pààyàn bí ọtí because uh, you stepped on so many people so many people ló ti step on their toes and again iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣe yẹn sórí iṣẹ́ entertainment iṣẹ́ entertainment generally iṣẹ́ ayé ni ó dàbí iṣẹ́ blogging tá à ń ṣe náà ni bó ṣe máa sọ yí pé bú mi kí n lògo rẹ ṣóye yín torí pé majority àwọn tó ń sọ pé ayé ẹ sábọ́ọ̀dù bàjẹ́ wọn ò jáyé tí mò ń jẹ ìgbà mo ṣètò amẹ́ríkà dé nínú business class abẹ́ ẹ̀mọ̀ye tó ń ta business class ticket lọ amẹ́ríkà over three million. ṣe rí ọ̀rọ̀ portable ó lóun ò fẹ́ manager mọ́ he doesn't want to be managed still he needs somebody to manage him somebody need to manage Portable but due to his giddiness i'm not sure greediness o giddiness agídí because to me maybe he has to go for a rehabilitation can kéèyàn fi jí wagon hàn within a week kó dẹ̀ get right off ẹ mọ iye tó ta jí wagon ni. I don't know mi ì mọ̀ mi ì mọ̀ tó ń ṣe mi ì tiẹ̀ lè sọ́rú problem tó ní. I think he's born to be successful in life. But lack of management àti Range Rover náà tó fi l'accident let me tell you it's not lack of education no àwọn tó kàwé tó yẹ bá kàwé jù kì í lówó lọ́wọ́ phd mélòó ló méèkì ẹ ẹ lọ òun nàìjíríà àwọn kó yunifásitì irun funfun nìkan lè máa ń ní achievement wọn láyé ìwé kíkà tọpọ lọ yàtọ̀ sẹ́rí tó ń ṣẹlẹ̀ sí Zazu i'm saying it might be ni it might be a money ritual téèyàn bá ṣe oògùn òkìkí àwọn nǹkan tó lè fa tó ń ṣẹlẹ̀ sí mò ń sọ fún yín yìí ká máa ṣàyẹ̀ tó ti máa ṣe téèyàn bá ṣe oògùn òkìkí àwọn spirit yẹn máa máa dẹni yẹn láàmú wọ́n ṣe máa sọ pé kéèyàn má kánjú ju ọlọ́run lọ i'm not saying pé ṣoògùn ṣoògùn òkìkí o tẹ bá dẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ náà àṣànà fúùfù yín kò sí tẹ́ẹ̀fì mi ṣe é sábọ̀dù ló ń sọ̀rọ̀ There's something I know about him that is not natural, that is diabolical. Kí ọ̀rọ̀ ẹ̀ má dàbí ọ̀rọ̀ dàgreen. Kó má jẹ́ pé ó ti tójú bọbi tí ò yẹ kó tóbi jù lọ. Ẹ rí i pé sudden fame tó wá jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe ibi tí mo tún ti fura sí ni pé whenever tí Portable bá ń ṣe eré lórí stage gìrì máa ń gbé they complained when I was in Turkey last time convulsion máa ń gbé lórí stage ó máa ṣubú sílẹ̀ lẹ̀ it might not be a convulsion. there is something ṣe rí oògùn owó láyé oògùn òkìkí ó máa ń sọ èèyàn di wèrè ni don't even try it torí pé wọ́n ní sàtáni ò lè fúnyàn ní nǹkan kó má gba nǹkan lọ́wọ́ èèyàn sàtáni tó bá fún ẹ ní adìyẹ sìn agbódìdì ọmọ lọ́wọ́ ẹ̀ it's like there is one spirit that is working with that boy inú kó ti ṣáájú kọjá kádàrá because this is not normal again it's not normal ẹ̀yin Instagram ó ti fẹ́ ẹ̀ǹdẹ̀ kó wọ́n náà wà ní I will come back again tó gé ẹ káàtì ẹ̀sán tó wáyé ìbá tiẹ̀ wá kó àsọ̀rọ̀ làmọ́ tó bá dẹ̀ lè sán náà sọ let's talk about what is going on on social media wọ́n ní pé tí ọmọdé bá ń gé gini gbó àgbàlagbà ló mọ̀ tó fíìmù yẹn kò clean ẹgbẹ́ ẹ̀wò dàn mo fẹ́ sáré padà sórí Instagram ó dé orí burúkú ìyá bóbó wọ́n fún ní wọ́n wọ́n á wà ó lé mi mo lọ rìpọ́ọ̀sì fún Instagram ṣé wọ́n náà wà náà kọ́ lé mi náà ni ohun tó ti ṣe rẹ̀. ó dà pé kí n sọ pé of course wọ́n report mi wọ́n yọ badges mi lórí Instagram ẹni kí mẹ́nu kàn ká lóun ni wọ́n report òun kí ló kàn mí wọ́n bá report wọn bá yọ gbogbo monetization iṣẹ́ ìtawà ń jẹ kọ́ nìyẹn ọlọ́ọ̀lọ́ọ̀ lèmi ń jẹ tó kọjá òye èèyàn tọ́lọ́n bá fún yín ṣe ẹ̀ báyọ̀ monetization wàhálà àti yín nìyẹn bàtí ń jẹ́ pé mi ò níṣẹ́ mi lọ́wọ́ mo níṣẹ́ lọ́wọ́ náà mo níṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ wọlá mo dẹ̀ ń rà àánú gbà lórí iṣẹ́ mi nípa ọ̀rọ̀ zazu tí mò ń sọ ṣe láwọn tó wà ní entertainment industry some people wọn ò mọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ wọn rìn dé wọ́n máa ń rìn gan àtàwọn olórin ni àwọn tíátà ni wọ́n máa ń rìn gan ṣùgbọ́n orí ọlọ́run kan wà tọ́lọ́n bá sọ pé ọ̀nà ẹni orin tó ń kọ ó di dandan kó lu àlùyọ káráyé máa fẹ́ràn bó bá mú ní kọ. There is a spirit that is working with that guy, evil spirit. I mean Portable kò lè conjoin kó bá àwọn èèyàn kan ṣe ó máa jà ní ẹ wo bọ̀bọ̀ tó ń ṣe bítà lẹ́mọ̀ yẹn kí lorúkọ ẹ̀ náà ẹ kí lorúkọ bítà lẹ́mọ̀ wọn yẹn tí bọ̀bọ̀ ẹ lè ní the fearless true sayer of our time kí ló kàn mí tán máa yìnyín tó máa máa wí ní ìsìn wá ń tó pé àwọn ọmọ rẹ ò kọrin ni bẹ́ẹ̀ náà ni ayé ọmọ ò máa dà kí la fẹ́ ṣe sí i. the truth is bitter. kí lórúkọ ọba odógun ẹ ṣe. Portable ọlọ́run ò ní jẹ́ kó o ṣiṣẹ́ fóníṣẹ́ you are not settled. tó bá dé ìṣọ́ra kọ́mọ̀ pé gbogbo ohun tó fọwọ́ ẹ̀ kó jọ wọ́n ló máa bìwó lulẹ̀ at the end of the day. Range Rover ó fi l'accident. Jury G-Wagon ó fi l'accident. Kọ́lọ̀ kó fún ẹlẹ́mìí gúngún. This is not natural. Báyé bá fúnyàn ládìyẹ ẹ̀sìn, odidi ọmọ náà máa gbà. ó ń ṣe bẹ́ẹ̀ tó ní spirit owó tó ń darí ẹ̀ tó ń ba nǹkan jẹ́ tó ń ba nǹkan jẹ́ mẹ́rin lọ́wọ́ gidigidi wàá rí pé gbogbo tó bá báwọn èèyàn ṣe lé ni wàá bá wọn jà lọ́la ṣé ká sọ pé wà hyper ṣé wọ́n nìkan ló kọ́kọ́ mú gbó ni fẹ́lá mú gbó náà àwọn professors míì gan wọ́n mú gbó ọlọ́run fún ẹ ṣe ni tá bá fi dídà tèmi èmi ò rórin tóun kọ wọ̀ orin ò make sense to me mo ṣe láìkí orin bọ̀bọ̀ tó ń gbé ní US tó ń bí sí London èyí tí ń jẹ́ náà tí mo máa ń sábà mọ tí ọmọ yìí lọ ra tó ya tàtú ẹ̀ sí lára yìí tí ń jẹ́ náà. ẹlẹ́sẹ̀mọ̀dà yìí ẹlẹ́sẹ̀mọ̀dà yìí ẹlẹ́sẹ̀mọ̀dà yìí ó yẹ kẹ́lẹ́mẹ̀ tí mò ń tà láti tọ́ àìwọ̀ àṣàkẹ́ yes mo ṣèlè jíjú àṣàkẹ́ bó ṣe jẹ́ pé ojú àwọn kéékèèké ni mo lè Naira Marley mo fẹ́ sọ. Naira Marley ó mu gbóná ó dẹ̀ ní good senses. Naira Marley mo láìkò orin ẹ̀ bàjẹ́ bó ṣe jẹ́ orin ọmọ kéékèèké tí máa ń jó nínú ilé torí copyright gan ni mi ṣe ń play ẹ̀ mọ̀ bó ṣe láìkò orin Naira Marley. téèyàn bá ṣe àjò of course wọn á ránṣẹ́ yẹn gbèrègbèrègbèrè number one opportunity ló ní èmi ò rí tó nǹkan orin ò make sense ìwọ gangan fúnra ẹgbẹ́ ò make sense. èmi ò wá mọ̀ bóyá ó wà reversible spirit burúkú ló ń bẹ ẹ́ lò it's just like kí èṣù fún yàn ní nǹkan kó dẹ̀ máa dààmú ẹ̀. bó o lọ́gbà tó lọ Italy yọ yẹn náà o tún bá wọn jà ní Italy bó o lọ America, o rò pé wọn fún ẹni mọ̀ tẹ̀tì dènà ẹ̀ ní fisa Amẹ́ríkà náà. èmi ò kí ń wá diplomatic I'm a true sayer kò sí èbú téèyàn lè bú mi tó lè bọ́ ọmọ mi tó kò move me and hinge iṣẹ́ tí mo ti ń ṣe ni for a decade mi ò scare anybody the way you dress is not normal. Where you're on stage, your dancing is not even normal. kọ́rẹ̀ má dàbí dà green wo àìmọye ìgbà tó ti tó ti escape death through the road accident asi tó bára mọ́tò to bá wà fi accident ní ṣá it's not normal mi ní sọ pé ayé ló ń ṣe something behind it. ìwà mọ̀ bóyá tó wà behind it yẹn bí ó wá wà reversible o maybe you should go and discard it I don't know but it's not normal. wògbà tí ó lọ kọrin fún PDP lọ́sùn state ó tún fò lọ sí APC ààrẹ ò balẹ̀ rárá ó wá ní you don't want anybody to manage you again girlfriend yẹ tó ń tẹjọ́ ń travel kiri ló manage yẹ e. tó bá ní ẹ lówó ní ní ibi tó ti lọ ṣe jump wà tó máa so dìgírì pé kó má bẹ̀ẹ́ kà it's not normal ẹ má jẹ́ máa jẹ́ ká kánjú ju elédùnmá it is reversible ma báwo ló ṣe wà reversible ẹ tó bá wà reversible wàhálà ìyìn àtòṣìjò mi sọ pé ṣoògùn owó but ẹ worú ìyá bóbò tó ń pè ní Anjorin kò sí bó bá ṣe ṣògùn owó kó lówó ní píríọ̀dù yẹn tí oògùn yẹn bá padà ó máa ń sọyàn di wèrè ni o lè ṣe títí sí ìṣe wọ́nranwọ́nran ẹ rí i pé ọ̀rẹ́ ò bá téèyàn mu she just a time waster this is not normal àjọ̀nú owó ń fìyà jẹ àwọn kan tó sọ pé Tóyìn ò sàsí ṣé Tóyìn ìjọ ẹni tó lè sàsíyàn níbẹ̀ ṣe rí yìí àjọ̀nú owó ẹ rí ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù tó ń jókòó sí tó lóun kọ́ yẹn ẹni tó ní ṣọ́ọ̀bù yẹn Amẹ́ríkà ló wà bọ́tẹ́ ni owó ẹ̀ ló ti ra lẹ̀ ọkọ ní kó máa bá a máa níjẹ ẹ rí pé tí Lizzy bá wà ní ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù yẹn máa hẹ́ kò ìwọ̀dẹ̀ ní kéèyàn wà nínú ilé kó máa hẹ́ kò that's wípé the person is working with his spirit ẹ wo lémi tí máa lọ this is a golf resort very expensive to maintain àwọn tó fi ti wọn rẹ́ǹtì they pay one twenty from one twenty dollars per night but ebi lè ti tèmi pa oṣù mẹ́fà tá a bá tún ti fẹ́ sọ̀rọ̀ dé a máa wá bí ó yẹ kí lé ẹ̀kọ́ kò ẹ̀kọ́ because we don't have evil spirit ẹ̀rọ ti ìjọ tí Lizzy Anjorin wọ inú complex yẹn ẹyọ kan ló wà níbẹ̀ ṣọ́ọ̀bù ẹyọ kan yẹn náà ni bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ń vibrate back mo rántí láyé àtijọ́ wọ́n ní tílé bá ti ń hẹ́kò kéèyàn kó kúrò nínú ilé yẹn ibo ló máa ń hẹ́kò bẹ̀rà grand ibẹ̀ ni spirit wà ó máa ma bounce back kí n tẹ́ bá ń sọ ó máa ma hẹ́kò ibi tí ọmọ yẹn ló ń ṣí one billion kìíní sí yẹn ibẹ̀ yẹn hẹ́ kò tó bá ti ń sọ̀rọ̀ ẹ rí i pé èèyàn ò kí ń wọbẹ̀. Lizzie ọ̀gá mi má bù mí ju kí mo ṣe fún ẹ láwọ̀ ọ̀dọ̀ ó ti nà nípa òpin ìlú sọ̀rọ̀ bọ̀tẹ̀ à ń ṣàkàwé ọ̀rọ̀ ni fún àwọn tó ṣoògùn owó ni o jọ o má ní kí n kó tọmọtọmọ Lizzie soso lisi, ọ̀gá mi tó ti wíìnì mí nínú ìlú ó wíìnì mí Yorùbá ló sọ̀rọ̀ wọ́n ní màsàmàjà láàmà akíkanjú lójú ogun akíkanjú tó bá rí ìjà tí yóò bá sá irú wọn mọ gbogbo rẹ ni èmi ò ń dẹ lóhùn then number two Yorùbá tó ń pòwe wọ́n ní ìjà òdọ́là orúkọ ló ń sọ yẹn number three epo ni mo rò oníyànjẹ ò ní bàtẹ́ mi èmi ní ìsinmi ìwọ ló ní ìsinmi tó o bá jáde ní three times a day kó wá ṣépè wo fọ́tò ẹ̀ ní ìsìn yẹn fi fọ́tò ẹ̀ yẹn wo fọ́tò ẹ̀ sí fọ́tò bó ṣe rí tẹ́lẹ̀ wo bó ṣe rí ní ìsìn ah òun ìní mi o ah mélòó lọ́jọ́ orí mi kù tí mò ń jà lójoojúmọ́ tí mò ń jáde lójoojúmọ́ máa jà irọ́ o ọjọ́ alẹ́ tèmi mo wá gbádùn ni ọjọ́ àárọ̀ ni wọ́n sì wà o o ò bá bù mí dọ̀tún la mẹ́ta wàhálà àti ẹ̀mí but àwọn tó ṣoògùn owó ẹ jẹ́ ká máa afẹ́fẹ́ máa bá àwọn ọmọ ìsìn sọ̀rọ̀ nǹkan mẹ́ta ni oògùn owó ritual yahoo ló mú lọ́wọ́ ẹ rí i pé gbogbo àwọn ọkùnrin tó ṣe yahoo ní ayé ìgbà tiwa tá à ń gbówó àṣù in the 80s ní UK gbogbo àwọn ọmọ yahoo gbà yẹn mọ́tìgẹ́ ń dárúkọ wọn pọ̀ gan-an gbogbo wọn ní ìsìntàìsí wọn wà lẹ́kọ̀ọ́ wọn ti run lé ètò ń gun ọ̀kadà ń gun ọ̀kadà ní ayé ìgbà tó dẹ̀ ń ṣe yahoo yẹn wọ́n lo ọmọ jeep wọ́n customize ẹ̀ fẹ́ fi torí àánú Lizzy ń ṣe bí bó tiẹ̀ ṣe rí ní ìsìn mo fẹ́ fi fọ́tò ẹ̀ àánú ẹ̀ tẹ̀ wá ń ṣe mí ogún owó ni ogún owó ni side effect kò sí mi i remembered mo sọ pé mi ì lé kò sẹ́ni tó contribute to my success kò sí tí n bá parọ́ téèyàn bá contribute to my success kógun ayé kó gbé mi lọ. mo ń struggle láti kékeré tí business kan bá ti fall i don't give up kò síṣẹ́ tí mi ò lè ṣe mo lè gba ilé ọjà to survive. mo rántí ìgbà tí mo wá lọ sẹ́tù sí nàìjíríà ní UK mo lọ sẹ́tù tí mo ra ṣọ́ọ̀bù sí gbàgì nígbà tí crisis yẹn bẹ̀rẹ̀ tí ogun yẹn bẹ̀rẹ̀ mo ti rí ẹni tó pè mí nínú ọjà yẹn wípé kí n lọ tẹ nídìí. ẹ máa ní ọ̀rẹ́ kan tó máa lé ọ̀yin pé wá lọ tẹ nídìí ní ìmọ̀ tí mo ti rí fọ́tò yọ̀dẹ̀ pé ọ̀dọ̀ Túbọ̀sún Martin sótún ti gbé e lọ ni mo wo fọ́tò ẹ̀ rí nìsín ó rẹ̀ pé ọmọ yẹn ti ń kànlẹ̀kùn sàárì òkú kó dẹ̀ má lọ kú sólú ẹ̀ lọ́wọ́ nígbà tí wọ́n mú mi dé ìwò lọ́dún náà I was only thirty two tí mo kẹ́rù tí mo kẹ́rù lọ Nàìjíríà tí mo lọ sẹ́tù láti United Kingdom tí wọ́n fi ayé hàn mí nínú ọjà ebi ò mọ̀ gbàtẹ́ máa stop iṣẹ́ òkùnkùn yìí kọ́lọ̀ kó gba agbára lọ́wọ́ agbára òkùnkùn lé ayé pátápátá díẹ̀ nínú story mi tí mo fẹ́ sọ fún yín yẹn mo gbéra ìbí wọ́n máa ń sọ fún wa nígbà náà nìyí pé màmá mi á ní rántí ọmọ ẹni tó ń ṣe ilé láàbọ̀ sí mi oko mo mọ̀ kẹrù mo kẹrù mo ra ṣọ́ọ̀bù sínú gbági kára gbági tó wá máa sọ fún mi wípé èèyàn lásán kọ́ ló ń wọnú gbági just abẹ ṣe ń tajà lórí Instagram so ọ̀rẹ́ mi wá sọ fún mi ẹ̀yà wá sọ fún mi nínú gbági nígbà yẹn pé mo máa lọ tẹ́ ẹ nídìí ni. Dini àwọn ọ̀rẹ́ ló máa tàn yín láti ṣe oògùn owó I think you get the logic now wípé mo máa tẹ́ ẹ nídìí ni pé ṣé mo rí wípé àwọn tí wọ́n mèkè e nínú ọjà gbági ọjà gbági yóò dàbí ọjà ìdùmọ̀tà ok. yẹn tún kíní kíní rà yìí sọ̀rọ̀ pé tẹ̀ pé ṣé ayé ni wọ́n rẹ̀ pé ara dàbí ni pé kí n lọ fúnra mi pa wọ́n wá sọ pé mo gbọ́dọ̀ lọ tẹ nídìí wípé èèyàn lásán kì í wọnú ọjà ìbí wa bẹ̀rẹ̀ mo wá enter into debate fún wọn yìí pé but ọmọ Yorùbá ni mí ọmọ Ìbàdàn ni mí ọmọ Yorùbá ni mí ọmọ Ìbàdàn ni mí ó dẹ̀ wù mí kí n taṣọ tó kó wọn á settle sí Nàìjíríà ni wọ́n á béèrè question yẹn lọ́wọ́ mi ṣé bẹ́ẹ̀ ṣe ń tajà lórí Facebook kì í ṣojú lásán o ẹlòmíì báyìí kò sí ọjà tó fáìn báyìí òní rẹ̀ ni pé wọ́n pàlè sọjà dáadáa social media ti dàbí inú ọjà ni fálá n bá sọ fún màmá yẹn tó pè mí wípé màmá i'm from Ibadan i'm from Ọjà'ba ó mẹ́kọ̀ọ́ mo dẹ̀ ra ṣọ́ọ̀pù mo fẹ́ dúró sí Nàìjíríà wọ́n léèyàn lásán òun wọjà bó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà yẹn kàn sọ ẹ kàn blame government ni government doesn't help just like Turkey ṣé government ló bá mi ra lé ibi tí mo wẹ̀ ṣé government ṣé government Dublin ló ra dé fún mi ní Dublin gọ́ọ̀mẹ̀ntì ò fún wa níṣẹ́ wàláì àgẹ́ni òjò orí ìrànlọ́wọ́ gbà tó ń fi fún ẹ níṣẹ́ ẹ̀mí òkùnkùn ni òjò orí ìrànlọ́wọ́ gbà ọ̀kọ́ yẹ pé àsìkò rẹ gan ni ò tí ì tò àsìkò just like bí mi ṣe ń struggle láti kékeré tí mo kó million I was a millionaire at the age of thirty two tí mo lọ settle sí nàìjíríà pé pé àsìkò mi ò tí ì tó bọ̀ ìgbà yẹn náà ogun ayé náà wọ́n bá ṣàlẹ́ mi wípé kémi ò padà lọ báwọn àgbàlagbà kí ni kọ́ pàrọ̀ kò fún mi adá ah, lóyìnbó mo dẹ̀ ti mu sìgá mi láti London láti gé ní bí ẹ mọ̀ pé mi mu ọtí sìgá bí mo ṣe máa jókòó sínú gbági ni London náà wá ní èmi náà mo rò pé èèyàn gbé ọmọ gbọ́ London náà ṣe é ta o màá ní ẹ kásán máa lọ́dọ̀ náà wọ́n ń pè mí àṣeyá mi wọ́n dénú kúlà kúlà gidi tí ì ṣe kéke kí ló wá ló ṣẹlẹ̀ wọ́n bá ní wípé ṣé màmá ẹ̀ ń taṣọ ni mo ní ìyá mi ò taṣọ bàbá ẹ̀ ń kọ́ mo ní bàbá mi ò taṣọ wọ́n ní àjèjì mo jẹ́ mo ní nìbàdàn mo ní ṣe nítorí kọ́kọ́ fa ìṣubú mi I went to Nigeria with million at the age of thirty two ṣọ́ọ̀bù mẹ́ta tí mo dẹ̀ ra ọ̀dọ̀ white care bá sí wọn wọ́n wà láyé wọ́n dẹ̀ ẹ̀mí wọ́n dẹ̀ máa gùn ẹ lọ bèrè lọ́wọ́ wọn bó dẹ̀ gba distributorship ní five stars àti mp lóṣòdì gbà yẹn máa fún wọn ní wax máa gbé trailer wà ní wọ́n gé àwùjọ sínú warehouse fún un eré ni mo pè àwàdà mo pè mo dẹ̀ ti láwọn ọmọ tó wá kọ́ṣẹ́ táwọn òbí wọn ti mú wá bóyá kí Tinubu bóyá kẹ́ ẹ fi sínú bọ́jẹ̀tì tẹ́ fẹ́ kà àwọn àjẹ́ ń yọ wọ́n lẹ́nu Nàìjíríà lóòótọ́ o bóyá kẹ́ ẹ máa bá wa kí FCC kọ́ máa bá wa àrẹ́ẹ̀sì wọn. mo wá sọ fún wọn mo ní kán pàrokò kí ló ń jẹ́ pàrokò wọ́n ní kí n tàgbà lọ mo dẹ̀ ní ṣọ́ọ̀bù mẹ́ta and I was only thirty two èmi ṣe wò para London káwé hmm, káfọ̀ màmá kan náà ló tún wá bá mi nu gbági mbẹ wọn là máa mú mi dé gbọ̀ngàn lórí pé kàtàjà ọlọ́run ojú àwọn tó ń tajà rí nǹkan ojú àwọn tó ń tajà ó ń rí mẹ́wàá. abagbéra ó di wò àkó níwò ó di gbọ̀ngàn ọ̀dọ̀ àfáà ni wọ́n mú mi lọ àfáà wa ní à ó lọ́mọdé ó mọ̀gùn ó pèlè ẹ̀fọ́ ó lájèjì ni mí ó lájèjì ni mí ń bàdàn ẹ̀ gbèdé mi ni wọ́n ní èèyàn wọnú ọjà sẹ́ wọ́n ní èèyàn kì í wọnú ọjà ṣé wàá di ní nàìjíríà ní ìsìnkè wá ń ṣe aláṣọ nìkan o máwọn tó ń ta pure water ẹ gbọ́dọ̀ wọnú ẹgbẹ́ láwọn olórí burúkú arúgbàṣọ mọ́balẹ̀ yìí bá wọn ṣépè fún wọn wọn ni mo tẹṣọ wọn mọ́lẹ̀ ẹ̀yin ò tẹṣọ mi mọ́lẹ̀ ẹ sọ mí di ẹdun arinlẹ̀ ṣòkòtò jíǹsì mi lẹ tẹ̀ mọ́lẹ̀ ọlọ́wọ́ agbágbára fún mi ní ìsìnkú kí n máa gùn yín gàràgàrà ẹ wá ní mo tẹṣọ yín mọ́lẹ̀ ẹ ní ìṣòro rẹ̀ ẹ̀yin pupa àti dúdú. mo wá sọ fún bàbá yẹn wípé nígbà tí mo kọ́kọ́ ṣí ọjà yẹn sí gbági àwọn èèyàn máa ń kó ṣe ìsọjà lọ́wọ́ mi àwọn ọṣọ́gun amọ́ nígbà tó yá ó kọjá gbaná àtàmọ́ bàbá yẹn bá ní òkè máa lọ padà lọ sí Ìbàdàn lọ ra ṣúgà fi sí ṣọ́ọ̀bù mẹ́tẹ̀ẹ̀ta tó bá níjọ́ kejì kó padà wá àbátan wọnú mọ́tò dírẹ́fà gbàtà dé Ìbàdàn mo ra ṣúgà géètì mo fi sí ṣọ́ọ̀bù kìíní mo fi sí ṣọ́ọ̀bù kejì mi wáyé ọkàn mo lè maintain àwọn ọmọ ọ̀dọ̀ mi wà ní eh, red block àti green block eh, block mo ṣàrí pé téèrà bá ti débi ṣúgà báyìí wọ́n dẹ̀ ń kú wọ́n àwọn èèyàn yẹn ẹ̀fọ́ máa ń láìkì ṣúgà gan tó má ti dé báyìí má ti fẹ́ nìkan báyìí wọ́n máa kú ní ṣá bẹ̀rẹ̀ yẹn làyà mi kọ́kọ́ já pé ṣèbí wọ́n máa ń sọ pé ṣe kìtì lè ra ń bo ṣúgà ká ní bàbá yẹn ló fún mi ṣúgà mà ló fi poison sí èèrà ń kú ni Tinubu bá wa fi sí mẹ́mọ́ o mẹ́mọ́ random o àsìkò tó dá mọ̀ ààrẹ sàwọn àjẹ́ o torí wọ́n bàṣẹ ẹ̀ jẹ́ ní ìsìn wọn sọ ní ìsìn pé Tinubu kò yẹ kò yẹ subsidy ti ba yé wọn jẹ́ o petrol ti ba ló ti lọ sókè o àwọn àjẹ́ gan lọ́wọ́ ló ń yọ wọ́n lẹ́nu torí bíbélì mi sọ pé tí kò sí bí nǹkan ṣe lè bó ṣe lè le tó èèyàn máa rí tiẹ̀ ṣe kò sí bí ìlú ṣe lè le tó àsìkò tí rí ìṣẹ̀ṣẹ̀ ń wà lèmi ń ra lé. mo bá gbéra ó bá dọ̀hún ah, bàbá yẹn ni ó ta ṣọ́ọ̀bù yẹn last ni ó ní kò sí ajé kankan bẹ́ẹ̀ wọ́n ti pa gbogbo ajé ibẹ̀ aláyé ṣé báàjì mi ti padà lórí Instagram ni ṣé ẹ rí báàjì mi ni wọ́n ti mú báàjì mi lọ ẹnìkan fún mi báàjì ni ṣé tún ti padà ni orí Instagram orí yín yí àbí ta ló fún mi báàjì àbí wọ́n ló fọwọ́ dúró báàjì ni àbí wọ́n ló tún dúró rẹ̀ tó máa ní kọ́ fún wọn star lórí Facebook wọ́n bá mọ́ dúró star kiri ok mo á sọ fún bàbá yẹn pé ọjà ṣìkún nínú ibẹ̀ yẹn àwọn èèyàn burú o wẹ́dà lórí Instagram wẹ́dà lórí Facebook ó fẹ́ tajà àwọn tó rí social media wọ́n ṣe oògùn ju àwọn tó wà lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀lọ́ tí a bá wá wo ìwé yìí ẹ jẹ́ kí n wá wo wọ́n ní introduction Esther Aboderin Asabi popularly known as Esabod is a famous blogger known worldwide the writer does not know this articulated lady from anywhere mo sọ fún mi bí professor yẹn ṣe wá bá mi wípé àwọn tí àwọn orí tíṣà máa ń pariwo Esabod wípé àwọn á sọ pé àwọn fẹ́ kọ àwọn fẹ́ ṣe documentary lórí Esabod nígbà táwọn gbọ́ story ayé mi ṣé ẹ rí o kò sí tọ́lọ́run bá ṣoore fún ẹ kò sí èpè kankan tó lè ba orí yẹn jẹ́ I have confidence in God nobody àfi tí n bá fi ọ̀nà èrú kó ọ làjọ lókù nobody kó o lóògùn kó o tí ọlọ́run bá sọ pé àsìkò ẹ tó gbogbo bí bísíǹsì mi ṣe fọ́ọ̀nù gbági náà àsìkò ètò nì so bàbá yẹn wá bá mi wí pé ẹ máa I woke up one morning scrolling down my phone and came across a lady speaking authoritatively tàbí sáwọn olóṣèlú ṣé gbogbo àwọn tó ń bú mi yẹn they are only diverting me it's a diversion they are being sponsored by the politician they are being sponsored by a corrupt king so that I will not be able to concentrate on them mo dẹ̀ ti já. Ja ní tí gbogbo yẹn mọ́ áńdù mi fún láyé ajé mọ́ bí gbogbo wọn iṣẹ́ mi nìyẹn I expose the politician I've paid for it dearly wọ́n ti fọ́ mi nílé kí n tó ní sika Ayùbá Ọláyínká God bless you for the bag wọ́n ti fọ́ mi nílé wọ́n fọ́ mi ní mọ́tò but mo ti tighten security mi gan ní ṣe keep push keep push God bless you for the bag on Instagram ó wá ní I was impressed a woman trying to make a living tí ò lọ́kọ tí ò lẹ̀bi tí ò lára tí ò rí aláàánú rí mi ì lórí kéèyàn fún mi nìkan ebi ò yáwó náà mi ìmọ̀dá mi ì lórí kan yá mi lówó mi ì béèrè kéèyàn yá mi lówó. She created her own brand. I was flabbergasted. In the community where she grew up, the, the existence and sustenance of woman livelihood depend entirely on the goodwill of men for survival ó lóun á wòye pé obìnrin tí depend lórí ọkùnrin torí tá a máa ń ni náà ní pé nígbà business mi fọ̀hún gbági yẹn mo wí pé akíntẹ̀ ah, rí bàbá olówó tó máa gbé mi dìde kí n rí bàbá but èmi ò kọ́ pé mo ma rí èèyàn tó máa ṣàánú mi adonfiri ni mo dẹ̀ mi eré ṣe bẹ́ẹ̀ ni ìpònà ní mi dùn tọkùnrin bá wà lórí ìbò mi wọ́n máa ń kà ni ń dùn mọ́ lẹ́kàn mọ́ gbọ́ ń dùn mọ́ mi ń dùn mọ́ mi wọlé kò lè yọ sísè. ó ní ó wá ní olóhùn wọn wípé ní community tó pé gbogbo obìnrin máa ń depend lórí ọkùnrin kódà àwọn ọmọ mẹ́rin tí mo bí fún bàbá méjì wọn ò mọ skul tí wọ́n lọ ibi tẹ́mi yan orí tèmi démi ní sọ gbàyẹn mo máa rò pé ayé mi ò jẹ́ ńlá láàánú bọ́ bí mo ṣe yàn án ni bẹ́ẹ̀ ni obìnrin kan tó ń wù mí náà yan tiẹ̀ bẹ́ẹ̀ o kàn complain ni pé bàbá ọmọ ò tọ́jú ọmọ ọlọ́wọ́ ẹ wàláì kádàrá rẹ ni bó ṣe yàn ni tóbìnrin bá ní ògo débi tí ògo dé kò ní rí olùrànlọ́wọ́ tóbìnrin bá ní ògo láti kékeré gan wọ́n ti mọ dààmú rẹ̀ láti léèwé kó mọ́ bàá rí ògùn yẹn lò ẹ dẹ̀ pé ògo obìnrin ó máa ń tírẹ́tìn ọkùnrin ní nàìjíríà ni especially within the yorubas threat ló jẹ́ fún obìnrin tó bá make ẹ máa streaming space àmútí àmọ́ irọ́ ìwọ̀n èmi wọ́n èmi tí ní star lórí ibi ìbàyẹ̀ wọ́n ti yọ gbogbo star mi spiritual center tí ó dẹ̀ ní star kò séèyàn lórí ẹ̀ mo ti pa mo ti pa thank you very much emma streaming space mo láwọn piggies mi bíi méjì kan tó ní star síbò kí star tẹ̀sí máa ṣeré àwọn obìnrin kan wà kò sí bí o ṣe lè friday nineteen seventy five god bless you for the bag ó rògòlò kò sí ni ẹ wò kí ẹ imagine èmi tí mò ń lọ sixty three báwo ni mo ṣe máa rí nígbà tí mo young mo dúdú mò ń dán ni mi ò sanra mo dẹ̀ jọ ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n àti wèrè tí mo bímọ fún lákọ̀ọ́kọ́ àti wèrè kejì o wọn ò mọ orúkọ iléèwé táwọn ọmọ lọ àwádẹ́ mọ̀ máa sáré kiri ìwọ tó ń gbọ́ mi wà máa sáré kiri wípé ah, ọkọ ẹ wàlẹ́ kó o ṣe àjò pé kí ọkọ ẹ fún ẹ lówó kò ní fún wọn ká ní bó ṣe yan ìrìn àjò ẹ nìyẹn ká ní bó ṣe ṣe kí ni ká ní bó ṣe yan ìrìn àjò ẹ ìrìn àjò ni o nínú ayé eleven God bless you for the badge ká ní bó ṣe ran yan ìrìn àjò ẹ nìyẹn o kádàrá làálà o kádàrá ni gbogbo ìgbà yẹn náà èmi náà súré sọ́tún ṣáájú tòsí mo lọ sílé alájò yí pé à ah, mò ń fẹ́ èèyàn ńláńlá mo dẹ̀ máa ń pàdé àwọn èèyàn ńláńlá àwọn èèyàn tó lówó nìbàdàn gidi ni o láyé mẹ́sídíìsì ṣàgàrì but kò yọ owó kò yọ owó rí. nígbà mo tún ní kí n dọ́gbọ́n sí kí n lọ ṣáájò tó mo tún ní kí n lọ ṣáájò àwọn tó bá gbé Ìbàdàn rí máa yá àwọn amóní insurance ẹ mọ ayé àwọn bàbá iná lájí kó lóun fọrùn kẹ gbogbo wọn ẹ lè fọwọ́ rọ́ wọn nìbàdàn mo lórí ọkùnrin olówó gidi but mi ò rówó gbà lọ́wọ́ wọn. àwọn tó ń fẹ́ àwọn pípù yìí mọ́ gómìnà Ọ̀yọ́ state wọ́n kọ́lé fún wọn èmi ò rí sísí gbàsẹ̀ nígbà tí mo wá lu òyìnbó gan ọlọ́run ló kọ́ wípé ọwọ́ bẹ́ńjà mi ní olúwaṣọlá benjamin Olúwaṣọlá God bless you for the badge on Instagram bọ́n bá ṣáà fún wa lórí Facebook á gbà lórí Instagram àdúrà yín ó gbà mí ní orí ẹ̀ ni but iṣẹ́ ayé lè tá a bá lọ sọ́dọ̀ àwọn aláàfáà àwọn aléṣẹ́ ayé ni wàhálà kì í ṣiṣẹ́ ayé bí mo ṣe kọ́ ni but some people are born lucky tẹ́ bá rí wọn ní Nollywood tó máa máa pàdé yẹn báyìí bí ní àwọn máa pàdé wọn sì nínú wọn jọ máa pàdé èèyàn báyìí bínú ní àná máa pàdé wọn dẹ̀ máa tọ́jú wọn wọn ara lé fún wọn orí tiwọn nìyà wọn tó yẹn ni wọn pè ní àtìdílà kàtígórì obìnrin méjì ló wà àti ìdílà àti àti iṣẹ́ ọwọ́ ẹ̀ là àti iṣẹ́ ọwọ́ mi là lèmi lógo tí mo gbé wá mi lórí àtìdílà thank you Dean agboola for the bag bẹ́ẹ̀ ṣe fún mi ní báàjì yẹn ebi ò ní pa yín o ẹ ní táwọ́ náà ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu mo appreciate o mm, mi ìfojú di yín pé ẹ rà fún mi o bó tẹ̀ ṣe one cent lẹ́ rà bẹ́ẹ̀ ṣe ń ra yẹn náà ibi ò ní pa yín mi ní sọ jù bẹ́ẹ̀ èmi ti kọ́ látòdì ọ̀run wá ni mo kánjú wálé ayé ni pé o kàn fẹ́ lọ dóko nílé ni kí ló máa mú yàn kéèyàn máa fáwọn èèyàn ńláńlá ìwà náà là ń wòye pé ọmọ kò lè níyàn bóyá wọ́n máa fún yín lówó máa fi bẹ̀rẹ̀ business bọ̀tí rọ àwọn kan wà kó o fẹ́ Tinubu kó ra ṣíìpù fún wo yẹn wà lẹ́kọ̀ọ́ ní rántí ẹ̀ irú ògo yẹn dẹ̀ ní ògo ṣe rere ni ẹ wò mí lẹ́nu mi mọ̀ pé èèyàn lè mí èkè láì ní olùrànlọ́wọ́ ògo ìṣerere ni nígbà tó wá di pé mò ń gbé àwọn èèyàn ńláńlá yẹn mo á wò ní ọjọ́ kan pé èmi àtàwọn ọ̀rẹ́ mi láti ẹ̀jọ́ sọ abákọrí sódú ọ̀nà wípé ká lọ bá bàbá àfa ká lọ ṣáájú o èèyàn ńláńlá là ń fẹ́ o ìgbìngbà yẹn mò ń fẹ́ ẹni tó ní ilé epo tó wà ní ring road yẹn bàbá àjẹ̀bù olówó burúkú burúkú báyìí pé ká lọ ṣáájú o àwọn náà ṣáájú wọ́n fún wa ní powder key posh god bless you wọ́n fún wa ní kíni powder wọ́n dẹ̀ fún wa láfọ̀ṣẹ tọ́lá òkúkú jẹ́ fáwọn ọ̀rẹ́ mi wọ́n ra pigot ayé pigot wọ́n rà fún wọn èyí ń fẹ́ máàlù tó lówó gan tó ń gbé fẹ́lẹ́lẹ̀ tó tètè kú yẹn very popular man ní fẹ́lẹ́lẹ̀ ńgbà yẹn wọ́n ra pigot fún tó fẹ́ àwọn tí náà bàbá Ògúndóyin ọ̀rọ̀ bá dorí akáyín kàkà kẹrí mọ́tò gbà wèrè ló lé mi láàrin títì wèrè ní bá dà mí àtúrátì mò ń sọ kíní fún gbogbo ìwọ tó bá nírú star yẹn ọlá ògo ńlá ló gbé wá Dave love one God bless you for the bad tó bá ní ògo yẹn ògo ńlá ni o ọlá ògo ńlá ni ọwọ́ ara rẹ ló fi là tí ó ní sí sítórí ẹnìkankan nínú ìrìn àjò ayé ẹ̀. Mobi police eh, Mobi petrol station mo ń lọ ṣàlẹ́ǹgì ní ṣàgbà kọjá láti ìsàlẹ̀ ibodè mo bá lo powder àfọ̀ṣẹ ń bẹnu báàgì àfọ̀ṣẹ ò gbé oní range rover ńgbà wèrè gbálé mi di odò ṣàlẹ́ǹgì ó lé mi débodè padà nù àfi bẹ́ẹ̀ ni pé èmi ni ìyàwó wèrè lọ́dún náà torí pé a kọ́ pé màá torí tọwọ́ èèyàn là dẹ́ a dẹ̀ kọ́ wípé oògùn dúdú kó lè bá mi lára mu awareness yẹn mo fẹ́ kẹ́ ẹ dì mọ́ ọwọ́ wàá rí pé tó máa ní bàbá kan gbóná tó bá ṣoògùn níbẹ̀ kò ní ṣiṣẹ́ fún ẹ àwọn kádàrá kan wà ò gbọdọ̀ ṣoògùn dúdú bọ́n bá ṣoògùn dúdú sí mi kò lè ṣiṣẹ́ bí n bá ṣe síyàn kò lè ṣiṣẹ́ torí pé a kò mọ̀ a bìlí pé ẹ ṣáájú sí ẹ ṣáájú àwọn kádàrá kan wà funfun ni wọ́n ṣùgbọ́n mo kàn rántí pé ní gbogbo ìgbà tí mo wá sí síyẹn náà ti máa lọ ṣáájú wọn ni mi ò ní ajẹ́gùn lògùn ṣe ṣiṣẹ́ wọn kọ́kọ́ fọ ọwọ́ mi nǹkan tó gbóògùn mi wọn kàn sí mi ń gbẹ́rẹ́ àṣé oògùn dúdú kò bá ìràwọ̀ mi mu ni. ọ̀pọ̀lọpọ̀ wọ́n tó ń wò mí lọ́kùnrin lóbìnrin kọ́kọ́ wo ìrìn àjò yìí pé lásìkò tó ń ṣoògùn dúdú yẹn ṣé ìfàsẹ́yìn ló ń ọ̀tọ̀ ni epo pupa tí ń fi fọ̀rọ̀ alálẹ́ tí ń fi nura lálẹ́ ọ̀tọ̀ ọlọ́ṣẹ tí ń fi wẹ̀ lálẹ́ ọ̀tọ̀ ni bí mo ṣe má dàrí kan dè wọ́n ti fi ọkọ́ síngbẹ́rẹ́ sí mi ní orí orí igi igi eléèrà wọ́n ti síngbẹ́rẹ́ ọ̀hún má dàrí kan ó lè ṣiṣẹ́ fún ẹlòmíì bó kádàrá kan wà kò fẹ́ oògùn dúdú that is why i'm a spiritualist funfun funfun ni ẹ́ kádàrá àwọn èèyàn kejì tó tún wà nínú ayé ogún ẹ̀ ò tẹrí banú lórí anybody tí pásítọ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ lé ẹ lórí kò tó ò nífura ogún ẹ̀ ò sí èèyàn lábẹ́ èèyàn you see my action I talk confidently I walk like a man I talk like a man I'm too confident kò sí mi kí èèyàn sọ yí pé iṣẹ́ tí mò ń ṣe yìí o wọ́n máa pa mí títí ọ̀la màá sọ̀rọ̀ lọ́la yìí bí tí mo ní boldness dé mi ò scare anybody torí pé mo ti dictate wípé tí mi ìbá ti ṣoògùn dúdú béèyàn sars mi kò lè ṣiṣẹ́ but tí o ò bá fura sára tó o mọ spiriti torí ọlọ́run dá gbogbo wa màlíkà ń bẹ láàrin ara wa tá a jọ ń rìn ṣùgbọ́n nígbà tá a wà ní kékeré níbi pé àwọn ìyá wa ń ṣe àjò ọmọ kiri nípa yí pé kan ló má dàrí kan fún yàn kan sì yàn gbẹ́rẹ́ wọ́n ti compress ọ̀pọ̀lọpọ̀ agbára ènìyàn téèyàn máa gbé ọmọ yàjú lé ìyẹ̀wò òkèèrè chọ́ọ̀chì gan wọ́n ti fi ọwọ́ wọ́n ti fi compress agbára ẹ̀ agbára mi ò dùn sí lábẹ́ anybody torí olórí la dẹ́ ẹ̀ olórí I'm always a winner kò sí bá tuntun mi ò win rí àfi tí màá fẹ́ dẹ́ lóhùn kò dẹ̀ sẹ́ni bọ́ọ̀dì tó lè stop mi kì í má ṣe nǹkan gbàtọ́ bá ní kì í má ṣe nǹkan kan yẹn ìgbà yẹn ni mo máa ṣe i'm too mo ti bóòdì jù ebi ká sọ̀rọ̀ mi ìgbà mi ní tóògùn bọ̀ tó lòlóògùn because mo ti mo ti allow light angels to work with my spirit gbogbo ìgbà tí mò ń wọ àgbájé tí mò ń tojú bọ tí mi ò tètè máa gbára ni nǹkan dúdú máa ń ba nǹkan jẹ́ nínú ayé èèyàn ó lè bẹ́ lómi ìlara but nǹkan kan mo tún fẹ́ kẹ́ wá mọ̀ ní wípé nípa oògùn dúdú ewé àti egbò ẹranko ọlọ́run fún wa ló ti tọ́ láti fi ṣáájú bí mi náà ṣe fi ń pọ̀wọ́dà fáwọn èèyàn but gbogbo ẹni tó bá ti ń gbé ájò lé yín lọ́wọ́ oògùn dúdú lé yín lọ́wọ́ tó gbé fún yín pé ìbọ ọlọ́run ìbè ènìyàn ìbà àwọn ìyá mi ò ṣòròǹgà ó máa tòṣìkú ni ó máa ṣe ó máa tòṣìkú ìyá òṣòmọ̀rìngà kò ní agbára kankan a rí tó pé wọ́n sọ pé ìbàyà mi òṣòrògà wọ́n ti instill fear ìbẹ̀rù sínú ọkàn yín wípé alágbára kan wà they don't have any power they are powerless téèyàn kan bá fò kan fò ó ń kúrú sí ni kò fò nítorí tiẹ̀ because if you don't believe what you don't believe in it can never affect you what you don't believe can never affect you bí ẹ bá lóun lẹ́yẹ I don't believe in you fuck off. And that is the majority of problem we have with the churches and the affairs and babalawo. Ìbẹ̀rù pé ayé wà. Ìbẹ̀rù tí wọ́n náà toba ń gbé sùn tó bá ah, Of course wà lálàkálà. It's in your brain already. They have manipulated you. Ba ni oje ma akpe pè Bi bíi ti ẹni alágbára ilé ṣé gbàtọ́ lọ́run dáwọ́ wọn lólófò lé ayé nìwọ ni ṣó lófò lé ayé nìwọ ni mo lémi gangan la lágbára lé ayé ọlọ́run gan fún mi ní agbára láti tẹ oṣù mọ̀rìngà mọ́lẹ̀ ogun dúdú ló lọ́jọ́ kan ọ̀pọ̀jú máa tẹ wọlé babaláwo mo fẹ́ sọ pé ó wà lára ìṣubú tí mo nígbà tí mo kọ́ jẹ́ mi ní at of thirty two torí pé mi ò detect agbára mi alágbára tó lọ tẹrí bá they will compress you but what about bá ti ń àwọn ìyá ìyá kan wà nílé ilé ayé they have a remote control over your life ó manifest the pastors they are fast. the baba they are only manipulating you they want to instill a fear on your brain for you to be scared of them. so that will be coming to them every day bàbá mo tún ti kan o bàbá mo tún ti kan o. So when I detected my power over 20 years ago, I threw away ajo gbogbo ajo afa gbogbo wọn tọọchì gan mo kọ wòlíì ìṣẹ̀lẹ̀ ni mí I was born in Celestial as a prophet as a prophet I'm a seer I'm a seer tí a bá wo scroll down wo rí profile ẹ rí fọ́tò tí mo yà sẹ́lẹ̀ àsọmọ kékeré ó wà ní orí picture mi lórí Instagram but ó ti wọ́n nígbà pé ó fẹ́ sùn láìlẹ́ wọ́n ní pé ẹ̀yin ìyá àwọn òṣòròǹgà ẹ dáàbòbò yín yẹ́ òṣòròǹgà you have invited them to come into you they want you to because gẹ́gẹ́ nìyí òṣòròǹgà jókòó ẹ̀yin ìyá mi ẹ máa ṣọ́ mi lẹ́ máa ṣọ́ you have invited them your wall has opened ògiri ẹ ti lanu ìyá òṣòmọ̀nìgà Yeah, they don't have any power olórí it's because all these religious made us to believe that they have power they are powerless. torí Yeah. gbogbo agbára láyé àti oyè ọ̀run Ọlọ́run nìkan lónìí psychological yeah Agbara idalare ọwọ́ ẹ̀ ló wà Ọlọ́run nìkan lónìí agbára ìdáláre ọwọ́ ẹ̀ nìkan ló wà ṣé wọn kú nínú accident wọn ṣe dẹyẹ kán kú nínú accident ṣé gbọmọgbọmọ gbé yóò ṣòmọ ìrìnjà ṣé yóò ṣòmọ ìrìnjà ò kì í kú ẹni yóò ṣòmọ ìrìnjà jẹ́ pupa àti dúdú ń kú ẹ wá lè gbé agbára yín lé wọn lọ́wọ́ nígbà tí ọba èkó wá churches have contributed to so many people's downfall if you ask them to pray for you wọn ò ríran orí burúkú rà màmá ayé ni ò jẹ́ erógun yín lò màmá ayé kò ní dá fún yín kò ní dá fáyé kò ní dá fún pásítọ̀ ẹ bá mi bèè lọ́wọ́ pásítọ̀ tó ń sọ páyé ló yọ yín lẹ́nu ṣóun gan ayé ò mọ gbógun tòun náà torí bíbélì náà sọ fún wa ó ní inú ayé ni ọmọ pándọ̀rọ̀ yóò mọ̀ dàgbà ó di dandan ká lọ́ta but don't put that in your brain that is my victory i'm telling you èmi ò lálàkàlà bí mo ṣe wà yìí bí mo ṣe ń ṣiṣẹ́ yẹ̀wò iṣẹ́ tú wọn sílẹ̀ iṣẹ́ gbà wọ́n lọ́wọ́ oṣù àtàgẹ́ iye tó ń bá pín irin èèyàn tẹ́ bá ti gbé kiri nàìjíríà tí wọ́n láwọn ò fi iṣẹ́ yẹn lẹ̀ ẹ gbé iṣẹ́ yẹn wá sí ọ̀dọ̀ tèmi orúkọ ọlọ́run lèmi máa lò pẹ̀lú ìwé àtẹ̀wò orúkọ tí ewé ń jẹ ni mo máa pè torí pé kí ni o ti gbé àfọ̀ṣẹ sínú ilé o ti gbé igbá àfọ̀ṣẹ sínú ilé wọ́n ti daṣọ pupa lórí o ti fi láìfo ẹ o ti fi fáwọn òṣòwò mọ̀rìngà kí ni iṣẹ́ wò dẹ̀ lòṣòwò màrìngá ń ṣe ìtàn gbé fún àfọ̀ṣẹ ẹ̀yin ìyá mi o wàláì ogun lé bàbá ó ti ń wọnú o because they are in the same campus they are they are operating in the same occultic crime. mo fẹ́ kẹ́ try, tíra ìlé ni ẹ da gbogbo ogun lé yín nù you you kẹ́ duro. I'm of God ó ṣe rí ẹ jẹ́ to tó mo máa ń bíbélì ni ó ní pariwo halẹ̀ mọ́ Sátánì ó ní yóò sì wọlé níwájú rẹ̀ sẹ́ni ní kò ń gẹ ahẹ́rìn yìí pé kò ní í dá fún yín inú ilé yìí ó ti di èèwọ̀ fún yín you will not say them again wọ́n lójú burúkú burúkú because the churches want you to continue to to to, to operate to to donate they be telling you ayé ló ń ṣe ẹ ẹ bá mi bèèrè lọ́wọ́ olórí burúkú pásọ̀ ṣáyé òṣòwò. ṣé ayé ò ṣe pásítọ̀ ṣé kò lógun lé bàbá ṣé kò lógun lé ìyá ṣé pásítọ̀ ló lè ṣẹ́gun ayé fún yàn ọlọ́ọ̀ni ní tẹ́jọ́ ń ta ọjà kan náà kò máa gbẹ it's only when you believe in it wàláì tó bá dé ṣọ́ọ̀bù kick ẹ̀ off mú iyọ̀ àtomi mú ẹranko dà sí dàpọ̀ àbólóṣì ni èèyàn ń ta oògùn dúdú sí yín láti bá yé yín jẹ́ ẹ wá ń sáré lọ bá babaláwo kó rescue yín common sense the same occult claim ìjọ tó ti sọ pé àwọn babaláwo tó bá fẹ́ túyàn lẹ̀ wọ́n máa ń bá wọn yí pé ẹran àwọn ní o má túlẹ̀ o èmi ò rí wọn rí over twenty years mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ bí ò rí wọn rí lójú oorun lójú ayé because mi ò ní ẹrù wọn nínú ẹrù mi mi ìláṣọ wọn nínú aṣọ mi bó ni yóò ṣòwò nǹkan yóò ṣe sọ mi pé wọ́n ń gbé nǹkan kan bọ̀ wò wọ́n ń ṣe èrè wọ́n ya wèrè ni ìmọ́lẹ̀ ni Ọlọ́run ọlọ́run dẹ̀ sọ pé òun dá wa gẹ́gẹ́ bí àwòrán ara wa ẹni tó bá ń ṣoògùn sí ọ rántí pé ewé amóhùn sunko ẹlẹ́rù ni ó gbé tọ́n bá sọ wípé kò dẹni tí ò yẹ kó tiẹ̀ rí ṣe láyé ẹ sábọ́ọ̀dù ni ẹnu ń já wáyà kéèyàn mọ gbé ìpè lórí social media láti two thousand nine eleven tí mo ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́mọ náà mọ gbà kémi náà mọ gbà ibi ìwà ríru ọlọ́run rí ojoojúmọ́ náà ní ìgbéga ojú mú làwọn mi ní promotion níbi iṣẹ́ torí pé ilé pè ní ogbè àwọn spiriti kan wà sẹ́ ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin tó fi rógo lò ìràwọ̀ ẹsẹ̀ kò tẹríba lábẹ́ anybody bàbá tó lọ bá Britney Freeman ọmọ mi thank you for the badge on Instagram ọmọ bàbá tí o lọ bá pé kó rú ẹ lágbára òun ogun tó wà nínú ayé ẹ ojú tiẹ lọ bí àwọn gan lọlọ́run gan dápé kó lọ tú sílẹ̀ once you have your Quran if you believe in Quran once you have your Bible it's your own property you use it for your own benefit why intermediary with God why why intermediary with God bàbá ẹ bá mi lọ sórí òkè o bàbá ẹ bá it's all robbery. okay for example now you. thank you God bless you for example now ó lọ ṣẹlẹ̀ nísìn olóòfẹ́ Ibe ìbẹ́lógún ọ̀hún unso ipe ire ire. Ile baba ilé bàbá ni wọ́n ti ń gbọ̀n án dánú wàá ṣiṣẹ́ odò tó ń ṣàn òṣìṣẹ́ aginjù òṣìṣẹ́ odò tó màárù ẹ̀ kó má ti pè twenty four hours lọ sí kérúbù míwà bó ṣiṣẹ́ yẹ̀ tán sẹ́lẹ̀ wọn sọ pé àwọn ogun náà ti iṣẹ́ o àwọn ogun ọ̀run ti ṣẹ́gun náà wọ́n ń yọ ọ lọ́rùn tó bá tún ti kọrí sí kébùrù yìí bẹ́ẹ̀ lógún ń sọ pé ogun ló bẹ́ẹ̀ débi ló dé ẹ̀ẹ́dẹ̀ fógún lẹ̀sọ̀ lé ológun thank you Yéwándé Adélékè kílódé ìfógún lẹ́fọ̀gún ológun ogun ń ṣe pọ́ṣán tèmi nà kó dẹ́yìn ṣe tàwọn ọmọ mi ẹnikẹ́ni tó bá dẹ́rù ọ̀mọ́ ní yóò forí ọ̀rọ̀ rẹ̀ gbé torí olúwa làwa tó bá tún kọ ní ccac lẹ́yìn tó ti ti ṣe iṣẹ́ tù sílẹ̀ ní kérúbù ọmọ ènìyàn a ní láti ṣiṣẹ́ ìràpadà ayé ilé ọkí ló dé mí ó dẹ̀ ti lọ káàkiri yóò láyé fẹ́ padà ayé ò lè padà nínú ayé mi ọ̀tá ò lè padà nínú ayé mi ogun ò lè padà nínú ayé mi torí pé láìsí ogun kò sógo alẹ́ ní bá rí lógun àwọn kan wà tá a dá tí wọn ò lógo àwọn kan wà tó pé ògo lílọ́wọ́ ọ̀rọ̀ tèmi ni kì í ṣe ògo Dangote owó tí ó pọ̀ tí ò tán ni owó àṣírí bíbọ̀ àwọn kan wà tá a fún lówó púpọ̀ churches there is kama. ẹ wo ètò pẹ̀lú ẹ̀ prophetess orí Instagram tó máa ń jó tó máa ń yọ̀dí sẹ́yìn olúborí ogun ló máa ń rí lọ́jọ́ ayé ogun pé mo máa ń jìwò lórí Instagram lẹ́ẹ̀kọ̀ọ̀kan ogun ni ah ìgbèlú ṣe ìgbèlú olúwa tó ń fi yín sí they are enslaving you kí ló ń jẹ́ ìgbèlú olúwa kí ló ń jẹ́ ìgbèlú olúwa what is ìgbèlú olúwa ọ̀kan ní pé kẹ́ máa gbáyè ká ṣọ́ọ̀ṣì torí wọn ò rówó gba cleaner ni slave trade ní religion wọ́n fi ń kó yín lẹ́rú ni wọ́n fi ń kó yín lẹ́rú ni ní CAC wọ́n máa sọ pé broda Ṣẹ́gun bóyá máa wà lọ́la àdáàdì ah, mo lápò mẹ́bí kan lọ́la irọ́ o ẹ gbé madam dọ́jà lọ́la wọn ò bí ẹrẹ ó gbé madam dọ́jà they are only brainwashing and enslaving you ẹ̀sìn ìkónilẹ́rú ni ìkónilẹ́rú wọ́n má lówó kó ló ń lọ chọ́ọ̀chì ṣé pásọ̀ ẹ̀dẹ̀ ẹ̀mọ̀ṣá ṣé ò lè rí pásọ̀ ẹ̀ṣá petty trade ló ń ṣe ó lọ́wọ́ wà lọ chọ́ọ̀chì wọn ò lè gbé síwájú láíláí ẹ̀yìn làgá ẹ wà àwọn yẹn máa ń kígbe jù pé ẹ̀yìn ló lóko ìra àwọn olówó iwájú wọn máa wà. When I stopped going to the church for over twenty years mi ò rí mo wá da gbogbo anything tó jẹ́ dúdú má yẹ ká yé ó mú mi ekukeku ń borí asín erakera ń borí kinní kan nígbò bá ń pe ekukeku bó lè kú yìí níwájú ẹ lóru they are just hypnotizing them the power in you is in you the only thing ni pé you need the key to open your inner chamber being spiritual will empower you than being religious religion is a scam betray mankind. They are only brainwashing you. You can say, okay, Christian no like around. Churches in bára wọn jà CAC ò bá see, Kerubu kérúbù ò bá ṣẹlẹ̀ CAC the lè wọ́ṣọ ṣẹlẹ̀ débẹ̀ kérúbù ò bá kíní kan ṣe dédé ok kí ni bíbélì dẹ̀ sọ ó níbi tí ò sí ìfẹ́ ó lóhùn sí níbẹ̀ olùṣàgùtàn tó jẹ́sẹ̀ lè gan bára wọn jà wọ́n ń ṣàṣìra wọn why do you go to the church? wọ́n ní kẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ bíbélì kẹ́ ẹ practice commandment nínú bíbélì don't do this don't do this don't do this meanwhile àwọn pastors àwọn ló ń fọmọ ọ̀dọ̀ lóyún wọ́n ń fọmọ àwọn ọmọ ọ̀dọ̀ lóyún ìyàwó níyàwó dídò ni everybody dídò ni they are only telling you do what I say but don't do what I do ó wá ń lọ church àdúrà rẹ ò gbà wàláì ó yàn pé kádùrà rẹ gbà inú rẹ mọ́ pé kádùrà rẹ ò gbà tó ń lọ church láti ìgò ìgò mi bó ṣe ń gbé lọ nì ó sórí rédíò ọjà rẹ o torí bíbélì sọ pé ó ní kékeré nínú ẹ̀ṣẹ̀ kò lè súnmọ́ lọ́hùn àdúrà bẹ̀yìn ò gbà ndúmọ̀ tí pásítọ̀ ẹ̀ fi ṣe ìtẹ̀lẹ̀ that àwọn àwọn Nàìjíríà dẹ̀ ń ṣe mistake kan they believe pé churches tó rọ́bà ó gbá wà ń wàláì churches tèrò bá wà ń bẹ̀ wàláì wọ́n rí nǹkan mọ́bẹ̀ ni ẹran ti ayé asọ́lọ̀ ṣé mo dárúkọ wọn bàdàn wọ́n rí agbára mọ́nu ṣọ́ọ̀ṣì yẹn ni wàláì odidi èèyàn ń bẹnu ṣọ́ọ̀ṣì yẹn okay if you really go into the church because you believe in the word of God kí ni bíbélì kan sọ olùbítẹ́rò bá kú pọ̀ olóhùn sí níbẹ̀ are you devil what kind of a doctrine are you practicing? ibi tí èrò bá pọ̀ Ọlọ́run ò but you believe pé ah ẹ wo àwọn cars ẹ bá dé ṣọ́ọ̀dì máa yẹn ah ten cars ló fi kọ́ church cars máa lọ ó ń kó wọn lọ Jerusalem irọ́ ìràwọ̀ ẹ wà lára ìràwọ̀ tó ń lò then where is God? okay only what about celestial celestial church should not be a religious church wọ́n ti sọ di ẹ̀mí òkùnkùn celestial church is a spiritual church torí ńgbà tí ọ̀ṣọ́fà tó lọ sínú igbó tó pàdé lúlì alien ló kọ lúlì is one of the Roman angel tẹ bá dẹ̀ wọ aṣọ pẹpẹ ìṣẹ̀lẹ̀ mi ì ní pé wọ́n ní illuminati ojú kan láṣọ ìṣẹ̀lẹ̀ logo wọn is one eye Celeste is a spiritual church. No. Gbogbo sign to máa ń kọ́ bí Celeste ojú ẹyọ kan péré ni. It is humanity. I'm serious Celeste I'm a spiritualist Because spiritualist ni Ọlọ́run. Ọlọ́run ò le and again in tí èkó mo ti sọ reason tàdúrà yín ò fi gbà torí ògo ẹ wọn ò jẹ́ kó tàn ní chọ́ọ̀chì tó ń lò gan tó bá ní pọ́blẹ́mù o ò lè sọ pé o fẹ́ rí pásítọ̀ o gbá òdòdó fẹ́ rí pásítọ̀ tó gbé mẹ́sídíìsì wá ṣọ́ọ̀ṣì ní tó fẹ́ rí pásítọ̀ àbó wà nínú pọ́lítíìsì ló fẹ́ rí pásítọ̀ do it yourself ni mo lọ chọ́ọ̀chì kan gbà tí mo lọ sẹ́tù sí nàìjíríà nìlọ́dún chọ́ọ̀chì yẹn wà ní ìwòrò lọ́nà Bishop Phillips mo forúkọ bo pásítọ̀ yẹn lẹ́yìn kìíní ọmọ mi débẹ̀ náà ni the Apostolic Church ni nípa pé ká máa gbàdúrà gbèsè wọn ti gbé wọn sí wa lórí ayé ló ń ṣe wá o ayé ló ń ṣe wá o ṣe ẹ ṣáà máa máa súré owó tẹ̀ ẹ̀ náà fún babaláwo gan tẹ̀ ló fájò gan ó ju ọ̀rọ̀ ayé lọ